fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. fresh fm la wa ń gbọ́. fresh fm la wa ń gbọ́. àmì fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu gbọ́n. fresh fm la wa ń gbọ́ kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. one zero five dot nine òǹkìlẹ̀ falafala Fresh FM. tó ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ayé mi ò máa nílọ sópin. yọmí nínú ewu òpin ọdún yọmí nínú ewu bàbàbà ibi má ṣe bà sílé mi. ọdún lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ayé mi ò máa nílọ sópin. yọmí nínú ewu òpin ọdún yọmí nínú ewu bàbàbà kí mo ṣe bà sórí iṣẹ́ mi. ọdún lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́. ó lọ sópin wẹ́rẹ́wẹ́rẹ́. òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. ó lọ sópin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. ayé mi máa nílọ sópin. láyọ̀ ni mo máa bẹ̀rẹ̀ ọdún àtẹni àtẹbí mi la. lọ òpin wẹ́rẹ́. òpin kẹ̀rẹ̀. ayé mi ò máa nílọ sópin àbí. ọjọ́ òpin òpin wẹ́rẹ́. ó lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. tó ń lọ bí rẹ̀ ó ń bẹ̀rẹ̀ ayé mi ò máa nílọ sí i. nínú ewu òpin ó mí nínú ewu bàbà bàbà kí tí ó yí. ọ̀nì ẹ̀ máa nílò pín. yọ nínú ewu òpin ọdún yọ nínú ewu bàbà. ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹnikẹ́ni tó bá ní owó àti tuntun níná níná o nílò owó àti tuntun. ajẹ́pẹ́ àwọn ìyàwó de sàárò ní wọ́n nítorí pé lóde ìròyìn The Punch ní Ìlíjà onísọ wípé kí àwọn ṣe àtìlẹ́yìn fún ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ lónìí wọ́ọ̀gì. àwọn àkòrí ìròyìn tá a ti tó mú ajá àbálẹ̀ ní kó di mímọ̀ fà pé ọ̀rọ̀ ọ̀tí náà ó bẹni pé orí ti wú gan <laughs> bẹ́ẹ̀ gbé ẹgbẹ̀gbẹ̀ tá à sọ yìí ó ta orí afárá ẹ atẹnumọ́jọ́ oníyìnbó kó ọlọ́pàá kó wọn síbẹ̀ tí wọ́n ń yọ bẹ́lẹ̀tì kò bókò tì wá ká tó ajá ìṣàjà balẹ̀ ròyìn kalẹ̀. You desiring to stay healthy. ìgbéra sọ ẹ jẹ́ ká máa nìṣó lọ́jọ́ fojúsùn ẹ ṣeun ṣe ń gbọ́ wa orí youtube ẹ facebook náà bẹ́ẹ̀ gidigba bó wá nìkan jẹ́wọ́. ó dáa ká ṣẹ́wọ́ lórí àbá ètò ìṣúná ti ọdún 2024 tí ààrẹ bọ́lá tinú ti ti pàtó owó tó tó tírílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n márùn-ún náà òun náà mọ̀ gẹ́gẹ́ bí owó tí wọ́n fi gbọ́ bùkátà orílẹ̀-èdè nàìjíríà agbọ́nrin ti ètò ààbò pèsè ohun amáyédẹrùn omi àmì fi ìṣòro tí ń kojú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà onípin ọ̀rọ̀ ètò ààbò ó èrè orí ìtìní yóò mọ jẹ́. ètò tírílíọ̀nù ó lé díẹ̀ rà bọ́ ti gẹ́gẹ́ bí gbọ̀n aṣòfin wọ́n wá ṣe àrí dọ́là sí náírà lẹ̀ àti. orí ìsàwọn orí owó kan táwọn èèyàn ṣe owó alẹ́ ìfowópamọ́ gbò sí tò láti rí owó kéèké lọ́kọ̀ pé bí àní ń bá àwọn òfin ti gba gómìnà gbà tẹ́lẹ̀ ìyún gọ́dù èmi tó ti yọ kejì ní ọ̀ṣìlá dọ́tà àwọn ò ti ní pé kí wọ́n owó ọ̀hún bó ní lọ. ó wá ti wá ó wá akérèdọ́lù ó akérèdọ́lù ọ̀rọ̀ rẹ̀ ó lónìí wọ́n ní ẹni tí í ṣe di gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa yóò jókòó lé àpèrè láti ṣe ìpàdé pàtàkì èyí tí àwọn ìgbìmọ̀ tí wọ́n máa ń ṣe ní ìpínlẹ̀ lẹ́yìn fún lọ bí oṣù mẹ́ta ńlẹ̀ yìí èyí tó fa ìbínú ní igun kínní àti igun kejì pé ẹ dúró náà o ṣé autopilot ilẹ̀ pé ẹ ti sọ máa lọ ní ibi ó bá forílẹ̀ náà là ń lọ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn tí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti dá sí ọ̀rọ̀ Bọ́lá Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó pa ẹ̀kẹ́ lu ọ̀rọ̀ wípé ẹjọ́gun omi ẹjọ́gun ó sinmi kálàáfíà ó sì jọba láàrin igun kínní àti igun kejì àmọ́ ibi tí ewu díẹ̀ tó wà ọ̀rọ̀ èyí tí àwọn àgbààgbà ẹgbẹ́ APC ṣáájú ní wọn ó jókòó ìgbìmọ̀ except council ti ìpínlẹ̀ Ondo Ayédatiwa ni ó sì jókòó gẹ́gẹ́ bí igbákejì gómìnà tí ó ṣe kò kárí ọ̀rọ̀ wọn á lẹ́yìn ìpàdé òní típàdé òní ọ̀hún kọ́lọ́hún jẹ́ ó wáyé ere tó bá ti wáyé ere wọ́n ni àlàáfíà ń padà bọ̀ ní ìpínlẹ̀ Ondo nù lágbọ́nrin ti òṣèlú alábòójútó fún ètò ìròyìn àti ìtanijí ìpínlẹ̀ Ondo bí Adémọlá náà pé alága òun wà ní ìkàlẹ̀ bẹ́ẹ̀ làwọn ìkànkùgbò ìkànkùgbò náà tó yẹ kí wọ́n jókòó nínú ìjókòó lé ni wọ́n wà ńbẹ̀ láti lè ṣẹ́pà lórí bí ìlọsíwájú ó ṣe dé bá ìpínlẹ̀ Ondo torí pé bá àbá gbàgbé ọ̀rọ̀ àná ààrẹ ni àwọn igun kan tí wọ́n pè ní concerned elite of Ondo State ti ọ̀mọ̀wé ọlárẹ̀wájú akérèdọ́lù tó ṣáájú wọn ó sọ ọdún mọ́ ẹ pé ohun tí wọ́n sọ lórí ti ọ̀rọ̀ ayédatiwa pé kí ló mú kí ayédatiwa náà ìlànà tí wọ́n lálẹ̀ kó tẹ̀lé e náà kó kọ̀wé kó fi ó fi pé òun fiṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n kó má kọ ọjọ́ sí i gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọdún pé undated resignation ipe kó gbéwèé rẹ̀ kalẹ̀ kà síwájú ilé wọn ò lè mọ̀ pé lóòótọ́ ọkùnrin yóò ní dórí ipò tán kó wá ya kọ̀rọ̀ mọ́ àwọn lọ́wọ́ ń làwọn náà ṣe ń wọ́ ọ̀nà bí wọ́n ṣe gbé ìgbà yìí pé bí wọ́n bá ti gbẹ́ odò lọ́tún tí wọ́n gbẹ́ odò lọ́sìn ibi tí ẹja ọgbà kọjá àmọ́ bó bá wá lóun gbọ́n ju ẹni ó níwọ̀ lọ́wọ́ lọ yóò ṣojú wa yóò ṣojú òun tọ̀hún wọ́n ní ibẹ̀ ńlá àwọn kan náà ti fẹ́ máa kó ọ̀rọ̀ míì bolẹ̀ pé wá o rárá o ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò lè mú bẹ́ẹ̀ o agbẹnusọ fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo Ọlámídé Ọládìjì òun náà ka àgbékalẹ̀ ibi tí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n forí ọ̀rọ̀ lé pàápàá jùlọ ọ̀rọ̀ tí Bọ́lá Tinubu tó sọ ó sì sọ ibi tí Ayédatiwa tó kọ̀ sílẹ̀ tó ní rárá òun ò ní ṣe àmúlò tàbí títẹ̀lé ibẹ̀ àwọn èèyàn tó wá ń fi ẹ̀sùn kan agbẹnusọ pé agbẹnusọ èé ṣe tó jẹ́ pé ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe sọ tẹ́lẹ̀ ẹ ti tún yí ọ̀rọ̀ òun dà ibi tá a jọ forí okòó ṣọ̀ọ́dún sí kọ́ ni ọ̀rọ̀ wà lásìkò yìí wípé ṣé kìí ṣe pé ẹni tí í ṣe agbẹnusọ ilé asòfin ìpínlẹ̀ Ondo náà ṣe é ṣe pé òun náà ti tún fẹ́ máa gbàbọ̀dẹ̀ tàbí nǹkan míì ó fẹ́ máa wà ńbẹ̀ ìpè kò sí ìwé kankan tàbí àdéhùn kan tá a jọ sọ tẹ́lẹ̀ pé ẹ kó agbára àṣẹ ìjọba ẹ kó ilé ayé datilẹ̀ wa lọ́wọ́ tá à ń sọ fún yín ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ ìpín mẹ́ta tó pín sí igun ọ̀rọ̀ tí Lucky Ayédatiwa tó dúró lé ọ̀rọ̀ èyí tí agbẹnusọ ilé asòfin ìpínlẹ̀ Ondo tó dúró lé àti àṣẹ tí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC kan pa wọ́n ní ibi ọ̀rọ̀ dé dúró nù ṣùgbọ́n ìpàdé òní ni ó sọ tí ìpàdé òní bá ti lè wáyé a jẹ́ pé àlàáfíà ti padà sípò ní ìpínlẹ̀ Ondo nù ojú ewé karùn-ún ìwé ìròyìn ti the nation bẹ̀ ló wà. ó dáa ká tó máa tẹ̀ wájú ẹja rí ẹ̀ka kiri àti ìpolówó ọjà ńgbà tá a bá tún padà dé ìròyìn ajá àbálẹ̀ ó mọ̀ tẹ̀ sọ̀wọ́ wájú. ajá ọlọ́run bàbá lọ́lá Unlimited glory. twenty twenty three. má jẹ̀bi ìpè wòlíì jẹ́ o. adéyẹmí ọlábìrin bàbá àtàyè ṣe yóò tún ṣe wọ́ndà. nínú pàdé ọlọ́dọọdún yẹn o. àkòrí ìtọ́dún yìí. ẹ máa ra ìgbà padà. látọjọ́ friday first december di thursday seven. gbàgbọ́ mọ́kànlá alẹ́ lójoojúmọ́. ní ẹ̀mí ọlọ́run alàyè yóò ti máa sọ kalẹ̀. tẹ́tí sí ìgbé àdúrà ní kojúbọ̀. wá fi àdúrà kọ àwọn nǹkan tó fẹ́. nínú àdúrà. nípasẹ̀ fi ọlọ́lórí wòlíì sunday babatunde wonderful. reverend mọ̀nà adégbìtẹ́. fakuti jésù. reverend dr adéyẹmọ adéyínká jò. prophet j o. jayiola. prophet ms yabo abíadé pẹ̀lú assembly pastor pastor e ìṣọ̀lá àwọn olórin ẹ̀mí ọlábísí fatokun ọlá jésì òdòdó ayọ̀ olùgbàlejò ni obìnrin rebecca ọlá jésì darapọ̀ láti friday first december bí thursday seventh láago mọ́kànlá alẹ́ gbogbo ẹ̀ ní atáyé ṣe bírámọ̀ntè opposite amúlòkọ city hospital òkè ayọ̀ street amúlòkọ ìbàdàn unlimited glory twenty twenty three májẹ̀mú ìpè wòlíì dé adéyẹmí ọlábìrán ẹni tó sùn tí ìpè rẹ̀ ń fọ̀ ń tó máa ṣe wọ́ndà. hankali titɛ ikú pabiri abiriku ikú pabiri abiri rọrùn ikú tí ì jẹ́ ká dágbére fẹ́ni kejì ẹni bèrè bí àwàdà ikú wọlé ọ̀la ọmọnìrè lọ ọjọ́ ńlá lọ́gbọ̀n ọjọ́ oṣù kọkànlá ọdún twenty thirteen tolóṣèlú abiola àjọkẹ́ wọ káàlẹ̀ lọ bèrè bí àwàdà kòkòrò ni òjá gbádùn ọ̀bì tó gbó káká ikú ni òjá gbádùn rẹ mama kristiana olúwanífẹ̀mí òróbòsà ha ó mà ṣe o ilẹ̀ ń jẹ èèyàn aya george fẹ́mi ìyíwa ọmọ ẹ̀sà korondo ọmọ gbàgbé ọmọ ajagajigi oògùn ọmọ àtìta ní poroporo ọmọ ìwé kan oògùn kan ọmọ ìwé méjì oògùn méjì ọmọ ìwé mẹ́ta oògùn mẹ́ta ọmọ ìwé mẹ́rin oògùn mẹ́rin ọmọ ìwé márùn-ún oògùn márùn márùn-ún ọmọ ìwé jẹ ògùn jẹ ègùn tí ò jẹwé rẹ̀ lókù kan olùṣèyí àjọkẹ́ abíọ́lá ọmọ látúnjímọ̀ sọ̀láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde táàtúnjọ pàdé táàtún ríra wa táàtún mọ́ra wa láyà olùgbàlà. a pàdé a pàdé o àjọkẹ́ ò dọjọ́ àjíǹde a pàdé o. olùṣèyí abíọ́lá àjọkẹ́ ọmọ látúnjí gbogbo ará gbogbo ọ̀rẹ́ gbogbo ẹbí ṣẹlẹ́gẹ̀ lẹ́yìn rẹ̀ àtọmọ 72 hours with God. It's December edition. God will be working miracles, liberating every destiny through the prophetic ministry of His anointed servant, Prophet Abel Taiwojo. Tagged No More Delay is a special, powerful program you need at this time. Join us on Friday 8th to Sunday 10th of December 2023 at Mercy Camp, Kilometer 18 Ibadan Expressway, Osengiri, Ibadan. Friday and Saturday morning session from 9 a.m. to 12 noon WAT. Afternoon session 3 p.m. to 6 p.m. WAT. Vigil 12 a.m. to 4:30 a.m. WAT. And on Sunday, 10th of December from 8.30 a.m. to 12 noon W80. While video will be coming up from 10 p.m. till dawn. Music ministrations by Elijah Akintunde, Adeyinka Lashiyori, Dare Melody, and Dare Justify. God's servants will be ministering so powerfully. Prophet Taiwojo and other anointed ministers of God. For inquiries, 0805 027 5779. Connect with us on Facebook at Prophet Taiwojo Live. First vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor la fún new life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa training pankọ́pì oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn tó di pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè training pẹ̀lú salmon oil aloe vera plus kamac láwọn ilé ìtajà ògùn oògùn bíi kúlẹ́ra àdójúkọ UCH Mosh Pharmacy ní Bódìjà Crown Pharmacy ní Challenge àti Tonic Pharmacy àdójúkọ UCH tàbí kí ẹ wá sí iléeṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra oògùn a wà ní nọ́mbà three Ayọ̀ Adékúnlé close ní bodija Ìbàdàn a ó sì gbé àwọn ọjà tó o bá rà lọ́fẹ̀ẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five ẹ lè kàn sí wa lórí Facebook àti Instagram First Vital Wellness ìlera pípé yín ló jẹ wá lógún ọlọ́run ọláyẹmí ògo rẹ̀ iṣẹ́ lómìíràn. ibùdó yẹn ló dá. sábẹ́ máa jẹ́ mi ìpè akọni ìgbàgbọ́ tó rà nù. apostol dr ọláyẹmí ọlẹ́dùnmẹ̀ one. lórí ògbódò clementines for all the nations. àkọsẹ́ ìpàdé ọjọ́ ìsinmi oníṣẹ́ndé méje tá a tàkórí àní. ìyanu gẹ́gẹ́ ń tọ̀. last minute miracle ti sunday november sunday november six sunday three sunday the ten sunday the seventeen sọpilọ́jọ́ december twenty four. bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá wúrọ̀ lórí òkè ibùdó jésù city. ọ̀pọ̀lọpọ̀ àná síbàdàn nídọ̀. alárò àpótò dr ọláyẹmí Elédùmarè nọ́mbà wọn. àfihàn ìyanu ìbùkún tó ṣe fojú ní kojú ìpènìyàn lẹ́nu rẹ̀. àfẹ́ máa wà ní miracle tàbí street láti stadium òkè àdó síkèrè odò ọ̀nà. àṣírí ìtọ́kọ̀ yanẹ́rù mú zero nine forty fifty six. dísẹ́ Jesus. káṣọ̀wò jèrè ní ìdùnnú gbogbo ènìyàn ṣùgbọ́n báyìí gbèsè tó yọ àti wá lónìí ká wá lọ́la àbẹ̀bí. ọkàn ẹ̀ka àdájọ́ ti ọ̀yọ́ ti ṣètò ìdẹ̀rùn àtàjèrè. ń bí gbó lóko òwò alẹ́ ilé ẹjọ́ tí wọ́n wò àti gbèsè sí ẹjọ́ ilẹ̀ pọ̀ wọn. ó wọ́n sì gbà fúnra ara ẹ̀ lóròjọ́ pé lọ́ọ̀yà. ìdẹ́kùn mọ́jọ òkun ilé ẹjọ́ nípínlẹ̀ tó péye. kẹ́ ẹ lọ sórí ìtàkùn àgbáyé www.oyostejudiciary.oy.gov.ng small claims court kóòtù dákun mọ́jọ owó mi ó rà fún ìtẹ̀síjú ìdádó ìpínlẹ̀ ọ̀yọ́. bẹ́ẹ̀ ni agbóhùn nìkan ló ń gbani là ìlú ìyọ̀mọ́tò nítorí pápá ti máa sọ̀kalẹ̀ àtọ̀tún ní ìbàdàn great deliverance crusade twenty twenty three èyí tí ìjọ orí òkè iná àti iṣẹ́ ìjọsùn of region ṣe àgbékalẹ̀ rẹ̀ àkórí ètò yìí ni divine intervention ìdásíwá àkọyà àmójútó àjọ orí òkè iná àti iṣẹ́ ìyanu gbogbogbò ni yóò máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún twenty twenty three agogo mẹ́ta ọ̀sán ni ó bẹ̀rẹ̀ lọ́jọ́ náà ìpàgọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ministers conference yóò wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kejì ní dédé àtọ̀ òwúrọ̀ ní ms express ìbàdàn main crusade will start on that same day by three pm ìbàdàn recreation club field onírèké road sabo area mọ́kọ́lá ìbàdàn is the venue for the day ìtúsílẹ̀ iṣẹ́ ìyanu ìwòsàn àlàjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ṣẹlẹ̀ lọ́jọ́ náà ah, yára kó darapọ̀ mọ́ ìpàdé Jésù retí rẹ gbọ́ngbọ́n náà gbọ́ngbọ́ ọ̀sà àti máa gbọ́ nípa black friday ti iléeṣẹ́ top success tó ti bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kọkànlá tí ó sì wá sópin lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá bákan náà gègé ọ̀yàsọ̀ tó ti lọ ní òní oṣù díẹ̀ dẹ́wọ́ lórí gbogbo ọjà tẹ́ bá rà nílé iṣẹ́ top success látòrí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ èròjà rẹ̀ electronic appliances àǹfààní rí ìfakabìtì ẹ̀dínwó lẹ́ẹ̀mọ jẹ́ yípo gbogbo ọjọ́ oṣù kọkànlá tó àìparí ẹ̀rẹ́ friday ẹ̀ta àwọn àṣejà pẹ̀lú ìdá àdọ́ta péré kàn sí top success plaza lórúkọ bàbá onílù ìwúrò di eco bank dúnà tó lọ ṣẹlẹ̀ wà lájẹ́ ṣùgbọ́n àpò elizabeth road asunlẹ̀ bus stop makola pẹ̀lú top success wàlẹ́gbẹ̀rún lábẹ́ bíríìjì kọ́lá ń bàdàn zero eight zero four eight eight eight topsets dot ng. Aletia University, àgọ́ ìwòye, a citadel of learning. Oh yes, Alitia University, àgọ́ ìwòye. Fún ẹ̀yin tí a ti ṣe jáàmù fún twenty twenty three twenty twenty four àǹfààní ńlá ti wà fún yín láti wọlé sí Aletia yunifásitì àgọ́ courses bíi BSc accounting banking and finance business admin mass com english language tutor elective elective foundation knowledge electronics science industrial mathematics ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ yege gboyè tí ìlànfààní ti wọlé ẹ̀kọ́ gíga kankan sì lè apply sọ́dọ̀ wa fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ pè admission officer sórí aago zero nine one five nine nine seven nine eight eight one tàbí bọ́sà zero nine zero six two eight two eight 96071. Website www.aletiauniversity.edu.ng. Ìgbàgbọ́ wa ni wípé òdodo borí ohun gbogbo ọ̀sẹ̀mi tún ọ̀síwájú mi nínú àjọ oṣù kejìlá o. àjọ mẹ́ta àkọ́kọ́ ní dísẹ́mbà gbogbo èyàn yóò fi máa gbàdúrà nínú ìjọ CAC gbarimu center láti tẹríjì tó wà lóṣù kejìlá bá finish well and strong parí dáradára pẹ̀lú okun pípẹ́rẹ́ àkórí ẹ̀ ọlọ́run nínú ayé pásítọ̀ sí ọláyà ó ṣe tán ó fẹ́ bá gbogbo ìpinnu òkùnkùn jẹ́ o látọjọ́ Friday first December di Sunday tán májàmú ìpè ìfẹ́ ṣe àwọn ilẹ̀kùn ìrànlọ́wọ́ àti ìgbéga nípasẹ̀ pé ẹ̀ lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run aláyé àtàwọn olórin ẹ̀mí o nígbà tí wọlé ọlọ́run aláyé pásítọ̀ sí ọláyà lóṣù kejìlá Ah, ah, níbo. Oh. láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o tá a wà yìí lọ́wọ́lọ́ bọ́ta inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand lẹ́ndà ní twenty thousand eighteen nineteen thousand àtọ̀pọ̀ ọjà amúnú ẹni fún black friday ti ń lọ́wọ́ solar electronics gbọ́kàn ẹ̀rọ lọ́tara sí sọ́sàn solar electronics ní kọ́lọ́ roundabout bẹ́ẹ̀ ẹ̀mí lẹ́ wà ní pound mọ́kàn náà ní lọ́mú electronics ti tí o bá jẹ́ kí kérésì ti ń jáde láwọn ilé solar telecoms and electronics black friday dáa tó rẹwà tó. oṣù twenty six fẹ expressway ìbáṣọ yóò máa lò ní wíyà àti ajínrere for your state na yeze and olushide katanas e don get sabi work on tax matter come join hands with Amber, association of mobile in nigeria group where the people where the business to dey shikini money as pos do business for your state time don reach to join hands with your state government make we pay our tax oh. wey don take our state for grow to pay the money do. i no go do you work because all go pay am and na just three hundred naira pere you go the rush go pay your own cause government no vex for you Now me look milu awakan the chairman oyo yard of internal revenue bring you this. is informate. CSC òkèyìn lógo district headquarter number one street agbẹ́ bus stop ọ̀pọ̀tàjà Ìbàdàn state ló pe gbogbo èèyàn síbi àdíyàrá èpọ̀ ìyá ìdílé my goodness has come lẹ́bẹ̀rẹ̀ ní friday december one sí friday december three friday tó december ní sóòrù alágbára tí ọmọ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sunday ìsìn ọbẹ̀rẹ̀ la mẹ́sàn-án àárọ̀ monday december four sí thursday seven aago márùn-ún rọ̀lẹ́ ní ìsìn ọmọ bá ó pàdé fún ìsóòrù tó lágbára bẹ̀rẹ̀ látàgọ́ mọ́kànlá alẹ́ ministry evangelist joseph o adéyẹrí evangelist kẹ́hìndé emmanuel evangelist o adékọ̀yà pastor t ọlálẹ́ ọlálékan pastor js adigun adamasingba dcc superintendent guest minister pastor dio olówófóyẹ̀kú pastor mo ọláọ̀rẹ́ district superintendent akọni ẹ̀kẹ́wọ̀ndà everlast praise team àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí màmá wa prophetess dio afọlábí wòlíì àgbáyé ni lóbìnrin àti ajínrere obìnrin cac worldwide lọ́lùgbàlejò tólólón tólólón zero seven zero three one eight three four four one three jésù lolúwa. jésù lolúwa. Yes ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa lọ sí kékeré gbéra mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa lọ sí kékeré gbéra mi lómi ìgbé ayé yìí ló yẹ mi gẹ̀rẹ́ tó dẹ̀ fọ́ akèrèǹgbè fọ́ wọn ṣèbomi tán lẹ́yìn ẹja doc productions formerly ẹ̀dá tíátà ti gbére alóyin ládùn akọ́nilọ́gbọ́n ẹ̀kúndẹ̀rín kalẹ̀ àṣé lóòótọ́ ni pé ẹni ọlọ́run pa kì í kú ayé the musical ìtàn ìgbésí ayé Yínká Ayéfẹ́lẹ́ Ṣẹ́gun Olújọbí senior ló kọ́ ló darí ẹ̀ bàbá tómiṣe lalámójútó eré Sunday seventeenth of December twenty twenty three la ṣàfihàn eré orí ìtàgé ayé the musical ní Jọgọ event center ring road Ìbàdàn láago méjì ọ̀sán gééré regular ticket two thousand naira VIP five thousand VVIP vip ten thousand seat on a table twenty thousand table for ten two hundred thousand àwọn ibi tẹ́ẹ̀tì rí tíkẹ́ẹ̀tì rà rí o fresh fm bbt lounge láti sonígbàwé eré yìí àti fún ìpolówó ọjà ẹ pè zero seven zero six six seven zero eight five one partners fresh fm blast Video. broadnet tv lipix photography àti print arena ayé the musical ìtàn yẹ̀yẹ́ ayéfẹ́lẹ́ tó da yẹ̀yẹ́. Èdùmàrè dákun jẹ́ kí n lọ. ajá balẹ̀. akin ọ̀kadà ajábàwọ̀ o ẹjẹ́ sáré mú un kámọ́gé ní pépèpé lágbárin ti tí wọ́n gbé pé ìṣọ́ lójú wípé àwọn wọ́ọ̀dù ní ilé ìwòsàn ìmọ̀ ìkọ́ṣẹ́ ti fásitì ti èkó luth ti ń bẹ nídìí àràbà nípínlẹ̀ èkó ó ní ẹ ti gbé àwọn wọ́ọ̀dù bíi márùn-ún kan tìpọ́ sì jẹ́ ó ní ibùsùn tó lè gba àwọn aláàárẹ̀ bíi àádọ́jọ níye wọ́n ní kí ló wá fà á wọ́n ní látàrí bí àwọn eh, òṣìṣẹ́ elétò ìlera bí àwọn náà ti ṣe ń jápa tí wọ́n di gbádìá gbé wọn kó lóòkèrè máa ní wọ́n lọ́ọ́ wá owó kún ó ṣe alága fún ìgbìmọ̀ ọ̀hún ọ̀mọ̀wé amos magachi òun ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn akọ̀ròyìn ètò ojú mi tó sí ilé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àti gbẹ́tì ó ní kí wọ́n torí pé ìjọba àpapọ̀ rí àlá láti ṣe takuntakun láti rí i dájú wípé àwọn wá ojútùú láíláí sí ìṣòro bí àwọn tí òṣèlú ètò ìlera ṣe ń jà kúrò ní èdè nàìjíríà sì ń lọ sí nǹkan ìtìjú gbà pé àwọn jẹ́ ni adigbadi agbóhùnrò yìí máa lọ sí orílẹ̀ ibòmí ọjà pàpàjápà náà sì ni àwọn ìgbìmọ̀ ètò òun ṣe aláàfin àti ìjọba àpapọ̀ ti ọjọ́ ìṣèlérà nìyí bí ẹ ṣe ń jà kò ní orílẹ̀-èdè nàìjíríà lọ sí àwọn ilẹ̀ òkèèrè. ẹ já lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà yìí mákindé gbé ìwọ̀ gbèrèlé aṣòfin ìpínlẹ̀ yìí bó bá ti di ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún tá a wà mọ́ mo gbé dé o ojúṣùnùkùn ọ̀yọ́ lè da omi tuntun tó rú yìí ẹja tuntun tó wà nù rẹ̀ ó gbọ́dọ̀ mú èéwúre kó mú jáde fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé gómìnà wọ́n retí àti pé kó gbé ìwé àbá ètò òṣùná náà láti lọ bọ́ ká àwọn ọmọlé aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́lé bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kábà lè tè mọ́sẹ̀ kó bí nǹkan ò ṣe ní jimi mọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ lára lọ́dún tó ń bọ̀ èyí ló wà nínú ìwé àtò ètò òṣùná náà tí wọ́n ti ṣàlàyé lẹ́sẹẹsẹ gbogbo ọ̀nà àti ìgbìtún bá ìṣàkóso rẹ̀ lè pínlẹ̀ ọ̀yọ́ kó tú jambu wọn ni UTME fọ́ọ̀mù wọn yóò bọ́ sí ìgboro ayé bó bá ti di ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọdún tó ń ó bá di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé àjọ UTMA tó ń ṣe kò kárí ìdánwò jambu iná ni wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹẹsẹ wọ́n sì ní èyí tí wọ́n máa ń kọ́ ń ṣe láti bí dánra wò ìyún ó wáyé lọ́jọ́ keje oṣù kẹta ọdún tó ń bọ̀ wọ́n ní wọ́n ti pe amọ̀ gbogbo rẹ̀ sílẹ̀ lẹ́sẹẹsẹ kó tó wá di pé ìdánwò jambu gangan fúnra rẹ̀ yóò tẹ̀lé ẹ má wàá kó ọwọ́ o ẹ má lọ kó sí ọwọ́ àwọn alárọ̀ndàrọ̀ndà tí ń gbani lákòókò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún èyí tí a wà yìí iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa nàìjíríà ti ní wáwáwá ńlá wọn wà lójú òpópónà ní tìbútò òru orílẹ̀-èdè wa nàìjíríà torí àwọn kanajẹ́gbọ́n ẹ̀jẹ̀gbọ̀n tí máa ń fẹ́ fọ́pọ̀ mọ́yọ̀ dàlúrú ńlá wọn ṣe ń gbé ìgbésẹ̀ akin yìí ẹni tí í ṣe olùdarí àgbà fún ẹ̀ka ọ̀rọ̀ tó ń lọ níléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà brigadier general oyema nwachukwu ìyẹn ló ṣàlàyé ọ̀rọ̀ ó ní àtòtítò dégóńgó láti lè mú kí ètò àbómú ìfọ̀kànbalẹ̀ ó sì wà fún àwọn aráàlú náà láti lọ sókè lọ sódò rìnrìn àjò lọ sí ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wọn láti lọ ṣọdún láì sí fòyà ọ̀gá àgbà níléeṣẹ́ ọmọ ológun náà òun náà ṣàlàyé ọ̀rọ̀ chief of armed lieutenant general Taurid, lágbájá òun náà ṣàlàyé pé ọ̀rọ̀ tó wà. nígbà àbẹ̀wò ìgbẹ́ láti ìpínlẹ̀ ọ̀ṣun yá fún àwọn òlẹ̀ náà fẹ̀yìntì ó ní lóṣooṣù ẹ̀rùn mẹ́ẹ̀ẹ́dà wọ́n fi kó oṣù mẹ́fà gbáko ni wọ́n fi àgbo ìṣòro torí wọ́n ti fi dúdú ti fi wọn ó sì di dandan díẹ̀ dáàbalẹ̀. Hallelujah! Christ United Ministries International and City Changers Global, in collaboration with the Body of Christ in Ibadan, is inviting you to a five-day citywide crusade with the theme Grace. This powerful crusade will be coming up from Wednesday, 29th of November to Saturday, 2nd of December, 2023, by 5 p.m. daily at Liberty Stadium, Okeado, Ibadan. Please note, medical outreach holds on Tuesday, 28th, 8 a.m. to 6 p.m., while empowerment and charity comes up 9 a.m. to 1 p.m. from Thursday, 29th to Saturday, 2nd of December 2023 at Liberty Stadium, Ibadan. Ministers' Conference holds at Moleti Baptist Church, Challenge Ibadan from Wednesday 29th to Friday 1st of December by 9 a.m. daily. Also featuring Youth Fiesta on Tuesday 28th of November by 3 p.m. prompt. God's servants will be ministering powerfully. Apostle Matthew Luajoba, Apostle Colonel Akiyemiju, Reverend Samson Ajetumobi, Right Reverend Dr. W. Aladikugbe, Most Reverend Olumuyiwa O. Odejayi, Bishop Dr. Francis Walioke, Jesus, is Lord. e don land o driver app for nigeria don land o high ride cab na di name na high ride cab dey give dem driver commission for naija anytime high ride carry you na so so kulele jolliment inside dat their car wey clean selese plus including sanpele security every journey na extra point inside your reward book and anytime you pay with cash hey bonus don tanda for you be that o oh. plus other echeterama echeterama woof join you fit download our app sharp sharp from apple and google play store. you also have the option of fixed fare or fare estimate high ride choose your fare let's ride. Hallelujah. It's 12th edition of the Night of Exceeding Grace at Zion Cathedral, Okiayo Parish, Celestia Bus Stop, Ajib, Iyaganku GRA Theme, I will call upon the Lord. Àwẹ̀ ọlọ́jọ́ méje la fi bẹ̀rẹ̀ láti December 1st títí di December 7th, followed by three vigils from 17th to 19th December 2023. Theme, I will call upon the Lord. Ministry, Assistant Venerable Superior Evangelist Ayo Oyekunle, Pastor Kayode Oni, Pastor Bola Oyediran, Pastor Joseph Akade, Reverend Dr. Edward K. Al Alabi and Venerable Superior Evangelist Afis Kiki. 12th edition of the Night of Exceeding Grace at Zion Cathedral, Okeayo Parish, Celestial Bus Stop, Ajib, Iyagaku GRA Ibadan. Host, Venerable Superior Evangelist Oluseyi Kayode, Chief Host, Mamawa, Prophetess Elizabeth Kayode, Mama Okeayo. Ìgbàgbọ́ rẹ ni kò mú dání, Jésù retí rẹ. Ibadan, greatness is in your neighborhood. It's The Greatness Show, the ultimate hangout for young and vibrant souls. Get ready for a time of creativity and non-stop fun, featuring music by the incredible Gaze Baba. Comedy by MC Laugh Up, spoken word, and so much more. It's happening live at the For Real Event Center, Mobile Ring Road, Ibadan. Date is Saturday, December 2nd, 2023. Time is 1 p.m. And the best part entry is absolutely free. free. Visit our website at www.elevationng.org forward slash TGS to register. The, the Greatness Show is proudly brought to you by the Elevation Church, Ibadan. See you there. ti yá o nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílẹ̀ ìbàdàn ìkórè ọdún karùn-ún tọdún ìtún máa yàtọ̀ agbọ̀nà ara yọ pẹ̀lú àkòrí unlimited blessing ìbùkún tí ò lópin ọjọ́ monday four december ní papọ̀ sì máa bẹ̀rẹ̀ ní alẹ́ friday eight december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ lájọ fi gbé ọlọ́run ọ̀ṣọ́fà ga adégbòdù twins ló máa fi orin àti ìlú gbé wa sunday ten december lọ́jọ́ ìdúpẹ́ ìkórè aago mẹ́wàá ló máa bẹ̀ ó de ọ̀pọ̀lọpọ̀lọ káàgbáláyé ni àwọn ènìyàn ti ń bọ̀ ọlọ́run bí wà ní tí bẹ̀rẹ̀ bu mọ́sínà evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ mala sixty four sixty six nínú ìjọ celestial testimony parish ní kẹfà hàn. the second day january night all alumni of ekugo in an international alumni nation. ọlọ́run bá twenty twenty four. lẹ́yìn december lẹ́yìn akọlù fún yàrá máa ṣe. àwọn olórin ẹ̀mí mrs kwadu mrs jada àwọn ìlérí bó tuntun aago mẹ́rin ìrọ̀lẹ́ àbí ẹ̀mí sọ́jú ó máa bẹ̀rẹ̀. orí ma ọ̀kẹ́ táwọn ìjẹ̀bọ́lá ti pọ̀. àrùn ègùn tí ojú rẹ̀ lù kan. ìyá àjọ kí abiola ọmọ látúnjímọ̀ sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tá a tún jọ pàdé tá a tún ríra wa tá a yọ̀ mọ́ra wa lágbàlà. a pàdé o akẹ́kọ̀ọ́ àjíǹde a ó pàdé o. olùṣèyí abiola àjọkẹ́ látúnjí gbogbo ọ̀rẹ́ gbogbo ẹbí ṣe léde lẹ́yìn rẹ̀ àtọmọ àtọkọ ó dìgbà ajabale. balẹ̀. ajá balẹ̀. tọ ẹ ṣeun ṣeun ìwé ètò òṣùná tí bọ́lá tinubu ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà gbé kalẹ̀ fún ti ọdún tó ń bọ̀ tẹ́ bá fi ìpínlẹ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà náà ni wọ́n tẹ́wọ́ gbà wọ́n ní ṣe wá rí irọ́ tó wá gbé kalẹ̀ yìí ìrètí òfo iná ní fún orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n bá lọ tẹ̀lé iná ó padà gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn débọ̀ ológun àgbà ń ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan èyí tó fi síta ipe bàbá ti fojú sùnùkùn wọ ìwé òṣùnà ti wò ìta gbogbo àtòkè délé òun ti rí ni ó kódà ẹ lọ wo iye tí wọ́n ní wọ́n máa ná lórí ààtòlú eight point seven trillion naira ó ní irọ́ ni ó ní ẹ lọ wo iye tí wọ́n ní wọ́n fi bóyá bùkátà sí tá a jẹ point two five trillion naira ó ní wọ́n ṣerú eléyìí ṣe ṣáà lè ṣe ṣó lè mú e fún orílẹ̀-èdè nàìjíríà ó níbi tẹ́ ti wí pé ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ báyìí dà wọ́n ní ẹ tún wá lọ wo èyí tí wọ́n wá fi ba gbogbo nǹkan jẹ́ wọ́n lọ gbé dọ́là sí ẹ̀gbẹ́ náírà lẹwa nàìjíríà pé náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ó lé àádọ́ta nine or seven hundred and fifty naira sí ẹ̀gbẹ́ dọ́là kan wọ́n ní ṣó lè mú bẹ́ẹ̀ kí ló wà lọ́dọ̀ yìí ìgbà tí ó bá fi